قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الحمد لله رب العالمين نعوذ به من شياطين الجن والإنس والصلاة والسلام على أتمان الأكرمان على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشغل الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان قد طلب الله ألا الله وبا تي وفي عنه tó fi ṣọ́wa di àsìkò yìí táǹbẹ̀ lábẹ́ àánú ẹ̀ àtàwọn orí oríṣiríṣi tọ́lọ́wọ́n bá ṣe fún wa èyí tá a rí àti èyí tá a rí adúpẹ́ rẹ̀ fọ́lọ́wọ́n bá wa. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba yẹn náà ni ọba tí a máa wá sọ lọ sọ́dọ̀ rẹ̀ kó wa níbi aburú àwọn àlìjẹ̀nú àtàwọn ọmọ èèyàn tí wọ́n ní ṣe pẹ̀lú àwọn àlìjànú burúkú kọ́lọ̀ ọba aláàkọ́mọ́sá dáàbòbò wá lọ́sàn-án kọ́lọ̀ ń dáàbòbò wá lóru kọ́lọ̀ mọ́jọ ọ̀rọ̀ wọ́ dàrú ṣàyàtínú lè jí ní wọlé ins àwọn ọmọ àlìjànú àti ìbìlísù kan fún rẹ̀ tí máa rán wọn ń àtàwọn èèyàn tí wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú wọn kọ́lọ̀ mọ́sá ọlọ́run jí ká ṣoore ọlọ́run dá wa nítorí káwá sí islam islam náà kọ́lọ́n jẹ́ àdìsí inú ayé tàwọn yìí tábà wá àdìsí tọ́kọ́lọ́n gbà fún wa bọ́lọ́n bá wá gbà á gbogbo àwọn ìpéyàn máa tún ṣe tí islam ó tún fi bàjẹ́ mọ̀yàn lọ́wọ́ téèyàn kàn máa gbórúkọ nìkan lọ́rùn kọ́lọ́mọ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. wala hawla wala quwwata illa billah mo kí gbogbo àwọn bàbá wa àti gbogbo àwọn ìyá wa àwọn sisters wa àtàwọn brothers wa ní sáré ìgànmọ́ lọ́jọ́ pé a gbìyànjú láti máa spread ọ̀rọ̀ ọlọ́run ọba káàkiri láti máa mú ọ̀rọ̀ ọlọ́run wá sí etígbọ́ àwọn èèyàn a gbìyànjú bí a sì máa lékún ní ẹ̀sìn ọlọ́run ọba àwọn abẹ́lẹ́ àwọn ọba pẹ̀lú agbára àtàánù ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọta sàlékún àgbọ́yé ẹ̀sìn wa. ìtí wọ́n ní ká fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ni turuku shaitan fi idlali al-insan. àwọn ọ̀nà tí èṣù máa ń gbà tí máa fi bá tọmọ èèyàn jẹ́ ọlọ́mọdé tí wọ́n bàjẹ́ o mọ́dí afọ ara wa bàtà ara wa jẹ́ àwọn àṣetán àwọn náà ní àwọn ọmọ ìbílíf pàǹpẹ́ tí wọ́n kẹ́kalẹ̀ kọ́lọ́mọ́dì ó mú ẹnì kọ̀ọ̀kan wa o sẹ́kẹ́sẹ́kẹ́ ṣetán tí máa fi dèèyàn mọ́lẹ̀ táyé ìrún fi máa ń bàjẹ́ àtọ̀run yàn kọ́lọ́mọba aláàkọ́mọ́dì ó kún sí wa lẹ́sẹ̀. àṣetán ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ètò wọn pè ní ṣètọ́n gbogbo àwọn làwọn pé ṣètọ́n ṣètọ́n ètò wọn pè bẹ́ẹ̀ gan alimọ̀tàmọ̀lódò òun náà ẹni tí ọ yapa àṣẹ ọlọ́run tọ́lọ́run ní ṣe báyìí tọ́lọ́run ò ṣe kíní tọ́lọ́run ò ṣe. àwọn ṣayatin àwọn wá pín sí méjì a ní ṣayatin jin a ní ṣayatin ins ṣayatin jin òun náà ní àwọn mutamalidun àwọn tí wọ́n láwọn ò ṣètò ọlọ́run nípa àwọn ọmọ àbáyé jẹ́ àwọn ọmọ àbáyé jẹ́ nínú àwọn ọmọ àlìjẹ̀nu sọ̀rọ̀ káwọn àlìjẹ̀nu ta rúyìn náà gbogbo wọn náà kọ́ ni olórí burúkú aláwọn àlìjẹ̀nu kan tí wọ́n kírun tẹ́ ń gbà rẹ̀ àwọn tó ń bẹ ládùúgbò yìí ń sìn bá àṣìṣe wà sí ìsìn àwọn náà jókòó tiwa àjọ kírun ni àjọ gbà rẹ̀ ni àjọ lọ́mọ́kà ni àmọ́ àwọn egba fífà àwọn èyí sì ra tíkẹ́ẹ̀tì akànbá wọn mọ́kà tiwọn ni torí àwọn máa ń rìn nínú atẹ́gùn yìí ọlọ́run dá àwa àti wọn ọlọ́run dá àwa méjèèjì kálí wá sí ni a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba aláàfin ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ni mo dá àlìjànú mo sì bẹ́ ẹ̀yìn èèyàn nítorí mo ní kẹ́ wá sí ni kẹ́ máa wá ṣẹ̀ṣẹ̀ àjẹnú kírun àjẹnú gbààwẹ̀ àjẹnú lọ ìbílísù ni ọ̀gá àwọn àlìjẹ̀nú níjọ́un àwọn gbàdọ́ lọ́wọ́ ti lé kó lálìjẹ́ náà ó ti dẹ́ni ẹ̀kọ́ ìbílísù yìí orúkọ rẹ̀ gangan ni ìbílísù ṣèyítọ́ọ̀nù oríkì ni àmọ́ àká ìsábà pè lórúkọ rẹ̀ àṣetáni oríkì ẹ̀ látàbà wọn fi ń pè é ṣèyítọ́ọ̀nù lè ṣàyàtúnù jìn àwọn tí wọ́n láwọn òṣìṣẹ́ lọ́wọ́ ni wọ́n ń pè ní ṣàyàtúnù jìn àwọn tí wọ́n jọ́mọ èèyàn táwọn náà láwọn ò ní sin àlá ẹgbẹ́ èṣù làwọn máa tẹ̀lé àwọn náà pè ní ṣàyàtúndì ìsì àwọn ṣàyàtúndì ìsì yìí àwọn ò ní kírun àwọn ò ní gbààwẹ̀ àwọn ò ní ṣe hájì wọn ò ní tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn kèfèrí làwọn ń bá ṣe àwọn ni wọ́n ń bẹ pẹ̀lú àwọn babaláwo àwọn náà ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń wọṣẹ́ tí wọ́n máa ń sọ tí ó ṣẹlẹ̀ báwọn jà ní wọ́n máa ṣàlàyé ìtọ́pamọ́ fún wọn àwọn àjànú yìí ni àwọn alùbídà ń bẹ́nu wọn àwọn ni wọ́n dátàrí kalẹ̀ ẹ̀rí tó máa ṣubú tó máa rọ́bí lọ́wọ́ lérí iṣẹ́ wọn nìyẹn àwọn àjànú tá a wí yìí wọ́n wá ya ìyàkuyà débi pé wọ́n ní àwọn máa tẹ̀lé ìbílísù àwọn ní tẹ̀lé tọ́lọ̀ àṣetọ́nà adúwò lè lè ń rí ìbílísù kan tọ́jọ́ ga wọn àti àwọn ọmọ rẹ̀ ọ̀tá wa ni wọ́n jẹ́ wọ́n ní ọ̀tá bàbá ẹni ọ̀tá ẹni náà ni tani bàbá wa àgbà tí wọ́n ṣọ̀tá wọn náà lànà bí Ádámù alayhi salatu wa salam ọlọ́run ọba àlá ọ wá fẹ́ràn wa púpọ̀ ọlọ́run ọba àlá wa ń júwe fún wa yí pé <clears throat> ọ̀tá ń bọ̀ ẹ o ẹ múra o. أعوذ بالله من الشيطان الرجيم. اللهم بني، والله أعلم a'lamu اللهم بني، إمي الله، إمي Allah èmi mo nímà jù yín lọ nípa àwọn ọ̀tá yín ẹ mọ àwọn ọ̀tá yín tèmi ọlọ́run. nítòkù ní ká máa béèrè pé ọlọ́run àwọn wa ni dákúnmọ́sá ìsàlàyé fún wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tún wá ń sọ nínú àyà mi ọlọ́run ọba ní inna ṣaitana lakum aduw ọlọ́wọ́n bá ní ọ̀tá ayé tí mo sọ yẹn ṣaitan ni o wattakhidhuhu aduwa ẹ̀yin náà ẹ wá mú lọ́ta ẹ má mú lọ́rẹ̀ ẹ mú lọ́ta tẹ̀gbá ṣẹ nìyẹn látọ̀dọ̀ ọlọ́ torí kọ́mọ̀ bá bàtí yín jẹ́ ẹ mú lọ́ta. innama yad'u hizbahu liyakunu min ashabi sa'iri ọlọ́run ní èrò rẹ̀ lórí òun náà ni pé gbogbo àwọn tí wọ́n bá gbà fún tí wọ́n dìbò fún tí wọ́n fòtì fún tí wọ́n ń tẹ̀lé wọ́n fẹ́ sọ wọ́n da kíni ń pè wọ́n lọ síbi kíni lè yẹ kó mí ní asahabi sa'iri bí wọ́n sì di ọmọ náà sàmà pé ìtọ́ ga jù nínú bùkátà wa tá a bá jáde láyé òun náà ni fákìnà àdàbànàrì kò sí bùkátà tó ga tó tí wọ́n bá ní àbá kí ni bùkátà rẹ tó ga ìjọ wọn bá ti bọ̀ ọ́ mọ́lẹ̀ òun náà ní kó sọ pé kọ́lọ̀ wọn mọ̀jẹ̀ ọwọ́ náà ni tó o bá ti wọ náà ibo lọ́mọ àwọ̀ jẹ́mọ́ inú àlìjánà ọlọ́run ní àṣetánì àti ìbílíìsù sẹ́wọ́n torí pé ìbílíìsù dáwọ́ yìí ọlọ́run ti stampu iná gbére fóun kò ní túbá ọlọ́run ò sì ní fèrèjì ó ti sọ níwájú ọlọ́run ó ní vanzoni ilẹ̀ yóò mi yorùbá azul ó ní wọ́n ọlọ́run má pa mí ọlọ́run mẹ́ka mi lè mọ́ ń zọrí ọlọ́run bá ní ìní pa ọ́ <laughs> àmọ́ o olórí bú lọ́ padà yà olóògbà bẹ́ẹ̀ <laughs> ìbílẹ̀ sọ láyà gan ṣàgbọ́n yẹ kó máa bẹ̀bẹ̀ ni olóògbà bẹ́ẹ̀ látijọ́ yẹn ló ti ní wa nínú ọ̀dẹ̀ promise yìí pé gbogbo àwọn ọmọ anábì ádámà pátá ilẹ̀ wọn sọ̀dọ̀ lórí burúkú wájú ọlọ́run ọba ní ti ń sọ pé fabima agọwọ́yìn ta ni ayé àdùọ̀láàlì ta ni ọlọ́run rí pé ó ti bà tòun jẹ́ òun ti sọnù òun ti dọ lórí burúkú àgọ́wọ́ ìta ni ó ti lémi kúrò nínú kẹrẹ ó ti lémi kúrò lẹ́gbẹ̀ẹ́ àmọ́ láàkàùdánà làhún làhún yẹn àwọn tàdé làhún jama àwọn ọmọ anábì adam ó ní láàkàùdánà làhún sirata kalmustaqim ó lóun máa wá dúró dè wọ́n lójú ọ̀nà wọ́n á jòkó sójú ọ̀nà àlìjánà wọ́n máa dá wọn padà ìta ẹ má ṣe léyìí ẹ̀rí pé léyìí òun nira ẹ̀ wá ṣe léyìí kẹlẹ̀ wọ̀ná ẹ má ṣe yẹn ìyẹn <clears throat> ìgbìyànjú àti wàhálà lèyẹn máa fi ń ṣe eléyìí yìí ṣe ọrọrùn ẹ wá ṣe léyìn ọlọ́run wọn máa dá wọn padà kúrò lójú ọ̀nà ọlọ́run tọ́tọ́ òun wọn máa dá wọn padà sí ojú ọ̀nà tòun tí kò tọ́ ojú ọ̀nà tòun tọ́wọ́ ṣètọ́ni ní ojú ọ̀nà àbí olójú ọ̀nà òun náà ní títẹ̀ wájú ọlọ́run ní ti ń sọ ó ní ìtòhun ṣe nìyẹn ọlọ́run bá láà ni wọ́n sọ fún wa pé innahu yarakum huwa wa qabiluhu ọlọ́run bá ní àlìjánu yìí ń rí yín o wa qabiluhu àwọn ọmọọṣẹ́ tí ń bá ṣiṣẹ́ àwọn náà ń rí yín o min haythu la tarawnahum àmọ́ ẹ̀yin ò ṣe kíni ẹ̀yin ò rí wọn. ọ̀tá tí ó rí ni dáàrí ṣé kò ní dáa kéèyàn tètè sádọ̀ lọ́hùn. lẹ́yìn náà fàyín náà ṣètò ọ̀nà yẹ́jìrì ìmọ̀jìlá dàmì àdébìnrin níṣẹ́ eré àwọn àlìjànú wọ́n rìn nínú ara yín bí ẹ̀jẹ̀ ṣe ń sí kíni bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ṣe ń rìn ọ̀tá tó wà nínú ẹ̀jẹ̀ ni nínú ara ẹni ṣé kò ní dáa kéèyàn sáde ọlọ́hùn. bó o la fẹ́ bọ́ ọ̀nà kó ayé àkànpé òun dò lápò òsì òun dò wájú òun dò lẹ́yìn kò síbi tẹ́ yà sínú ayé àfi kó wọn bá ti yín jẹ́ kò síbi tẹ́ yà tẹ́ ní rí fìtínà tó ń kẹ́ sílẹ̀. turuku shaitan yasubulu lati yaslukaha shaitan li idlali al-insan wọ́n ní ẹ̀ẹ̀rí àwọn ojú ọ̀nà shaitan yìí òun náà ní àwọn àwọn nǹkan kan tó gbé kalẹ̀ tó jẹ́ pé ọ̀sán di ojú ọ̀nà tí ń rìn tí ó máa wá lò ní sábàbí fún yín tẹ́ fi sọnù kúrò lórí ẹ̀sìn ọlọ́run tó fi wá sọ yín di olórí burúkú láyé àti lọ́run kọ́lọ́ mọ́ fi wá sínú àwọn olórí burúkú láyé àti lọ́run. ayé bàbá wa ẹ̀yin ya wa èṣù ẹni ẹ̀kọ́ ni ìbílísù lọ̀gá wọn àwọn ọmọ aṣẹ́ rẹ̀ ni wọ́n ń pè ní ṣayatinul jinn wọ́n á sì máa pè wọ́n ní ṣayatinul ins gbogbo àwọn ọmọ aṣẹ́ rẹ̀ yìí nínú àwọn àlìjànú àwọn náà ni wọ́n máa wá bá wa àní rí àwọn àní rí wọn láyọ̀rọ̀ òní a kà máa fura sí pé nǹkan kan ń bá yàn sọ̀rọ̀ kíní ka gbà ọ nímọ̀ràn ọfẹ́ ṣe iṣẹ́ rí kíní kan dá ọ padà orí ṣe mọ́ ọmọ fúnra mọ̀ pé iṣẹ́ tọ́lọ̀ ni ọmọ ṣe èyí ojúlóhùn ní ṣe mọ́ àmọ́ tó ń kì ọ́ ní ti ń kì ọ́ láyà ní ti ọ́ gbọ̀ngbọ̀n ọ́ lọ tún padà pé mo ní ìṣe kíní yìí mọ̀ kíní kan bọ́ sọ̀rọ̀ pé tọ́ba ti ṣe tòní ebó ò ní ṣe mi mọ́ ẹni tí ń bọ́ sọ̀rọ̀ yẹn ni wọ́n pè ní ọlọ́run musa sọ wa kọ́lá wa kọ́dà kù àwọn ni wọ́n máa ń pa wá láṣẹ ká máa yapa òfin ọlọ́run ìbílísù ń bẹ lérí omi tóun jòkó síbẹ̀ yẹ́bọ̀ á tún sara yá yóò wá gbé wọn dìde tọ́ba ti dàárọ̀ kùtù yóò ní ẹ fọ́n kásáyé ẹ wá lè ba nǹkan jẹ́nu ayé ẹ bá wọn lò lè dá àwọn ìyàpadà kú lójú ọ̀nà ọlọ́run àwọn tọ́jọ́ rẹ̀ yín nínú àwọn ṣẹ̀yà tó nílùú ins àwọn yẹn náà ẹ̀ mú wọn mọ́ra káwọn náà máa tójú lé káwọn lọlé bá àwọn èèyàn àmọ́ àmọ́ ara wọn àmọ́ rí sàyà tó ní ins àmọ́ àní rí sàyà ní jìn. àwọn èèyàn ni ó dùn ó ní ọ̀wọ́ sọ fún wọn yìí pé ọlọ́run ọlọ́lọ́ gbàgbọ́ ọlọ́run tó rí ọ̀wá gba kínní kan ọ̀wá gba kínní kan nínú ẹ̀sìn àwọn. àwọn sàyà tó ní jìn wà lẹ́yìn sí ẹ̀yin bàbá wa wọ́n pọ̀ jù wá lọ àwọn àlùjọ̀nú pọ̀ àwọn èèyàn tí wọ́n ń bá àwọn ìbílísù ṣiṣẹ́ àwọn náà tó wá pọ̀ nù ayé àwọn èèyàn tí wọ́n ń dẹdẹ́ wọn tí wọ́n fẹ́ mú sínú tíráàbù sínú pàkúté àwọn ò tó nǹkan mọ abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́ ọmọdé wọ́ tẹ̀ mí kọ́lọ́ ọmọdé wọ́ tẹ̀ wọ́n náà ọmọ ìyá mi ọlọ́run bá aláǹsọ fún wa yí pé ẹ máa ń sáàdì mí ìyá ànábì má dákẹ́ o kólé àwọn tó bẹ̀rọ̀ bí anáàsì maliki náàsì ilá ináàsì min ṣàlẹ̀ wàsíwàsí alìkànnáàsì alẹ́dẹ̀ ìwáṣí èso fi sùdúrì náàsì ibi tí ń lọ ní mẹ́nà àlìjìnnàtì àwọn náà ń lé àjàdínà jama àpapọ̀ àwọn àjàdínà ń pè ní àlìjìnnà ìyá ànábì máa sọ pé àwọn tó bẹ̀rọ̀ bí náàsì mẹ́nà àlìjìnnàtì wà náàsì àlìjínà ó náà làwọn àlìjànú tí wọ́n rí wa tọ́jọ́ ta wa tó fẹ́ hàmù wa tá àwa ò rí wọn ọ̀tá wa dẹ̀ ni wọ́n. ànáàsì làwọn èèyàn tí wọ́n ń bá àlìjànú ṣiṣẹ́ àwọn méjèèjì ni wọ́n ọ̀pẹ́rẹ́tì nínú ayé yìí. tọ́bárí tí àwọn ayakìlà kọ́lọ̀ ń sọ wa níbi aburú wọn mọ́jọ́ wọ́n wọ wa mọ́jọ́ àpàdé wọn tí wọ́n bá wọlé tí wọ́n lọ lè sáyàn lókè wọ́n ní ah, wọ́n ní alájú wa ń lé wọn náà wọ́n lé wọ́n dẹ̀ wọ́n lókè afẹ́rí wọn fúnṣẹ́ kan ni ó wọ́n náà ẹ mọ́ lọ wọ́n wà lókè wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ sá alájì pa àwọn ayákẹ́lá omi èèyàn nìyẹn bí wọ́n ṣe wọlé tán jáde àrí wọn àbá àrí wọn àrí wọn. ìgbà ìlọ́dẹ̀ kan fi wòkè lónìí ah kí ló ṣẹlẹ̀ alájì gbàtà fi lé wọn ti sá lọ ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn èèyàn arí wọn hàmù èèyàn ṣẹlẹ àwọn ṣẹyà tó lè jìn àníra wọn àwọn náà wọlé wọn ní <laughs> eh, ọmọ sọ fúnra wọn wípé àti débi ti ń gbé o ibi wọn ní ibi wọn rán wa sí àti sekínì àti débẹ̀ bàbá ológun yẹn lọ́rán wọn àfún jálàbí ẹlẹ́bọ alásàsí yẹn lọ́rán wọn wọn ní kí wọn kó sí la àwọn ò ní sígẹ́ẹ̀tì wọn ò ní kanlẹ̀kùn wọn ò ní di kọ́kọ́rọ́ káwọn tó wọlé atẹ́gùn làwọn bá ṣiṣẹ́. àwọn náà lè wọlé kálukú àwọn ànulé a máa pariwo ni bàtà fi nínú yàrá rẹ kò sẹ́ni kankan o àdìsí ti ń pọ̀ jẹ́ àwọn kan ni wọ́n àtàkẹ́ àwọn tó wọ́n àtàkẹ́ ni wọ́n pè ní awọn lè jẹ́ àwọn àlìjẹ̀nú ẹ̀dá làwọn náà àmọ́ àyèrè àwọn ẹni tó fẹ́ rẹ ọlá ti ṣe kíni ọlá ti ṣe gbìyànjú kíni ìgbìyànjú tó ṣe ó so mọ́ ọlọ́run ọba tó da ọba tó lágbára ní orí ẹ̀ tọ́jú pé tọba ti sásẹ̀dọ̀ rẹ̀ ní aburú wọn ò ní ṣe kíni kò ní ṣe ọ́ àwọn èèyàn bẹ̀rù àlìjànú lórílẹ̀‐èdè wa nílẹ̀ yorùbá wọn ní àlìjànú àlìjànú àlìjànú tọ́ba ti bẹ̀rù ọlọ́run ọba ò bẹ̀rù àlìjànú torí pé tí ọba ti sásẹ̀dọ̀ ọlọ́run ọba kò yìí máa sa àlìtẹ́jú yìí bẹ̀rọ̀ bí nọ́ọ̀sì yìí máa sa pamọ́sọ́dọ̀ ọba tó dá àwọn èèyàn mọ̀lẹ́kì nọ́ọ̀sì láyé nọ́ọ̀sì àwọn ni mí nàìjí nọ́ọ̀sì níbi aburú àwọn àlìjànú tí wọ́n ti sásọ́dọ̀ ọlọ́run ọba wọn ò ní bí kankan sí fún mi mọ́ táwọn àjànú nìkan wá ni àwọn tó lótùkù ọmọ èèyàn bì níyànyà ó tó wá ku wà nọ́ọ̀sì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àlìjànú ọlọ́run ọba aláàkọ́mọ́sà sọ wa níbi aburú wọn ọ̀tá wa làwọn méjèèjì wọ́n sì ń lé wa ká. turuku àṣàyàtìn àwọn ojú ọ̀nà tí àwọn ṣètọ́ ni máa ń gbà wọlé láti bá tọmọ èèyàn jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé àlèmọ̀jáde adájọ́ bí gẹ́gẹ́ lẹ́hàkì fíl àkọ́ ìkìmínà dín wọ́n ní tí wọ́n fẹ́ bá tèèyàn jẹ́ inú ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n kọ́kọ́ gbé jáde sínú iwájú rẹ̀ torí kò sí ìjà kan tí ń bẹ láàrin àwa àti ṣèitán àtàwọn ọmọ ẹ̀ tó ju ìjà ẹ̀sìn lọ ẹ̀sìn ló dìjà o ẹ̀sìn ló dìjà ó ní láàkẹ́ ọ̀dánà làhún siratakal mustaqim olówó dùn ó ní ojú ọ̀nà sirata mustaqim ojú ọ̀nà ọ̀nà gbé sirata mustaqim al-islam làwọn fi sọ pé ihdina siratal mustaqima siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim wàlá dọ́ọ̀lìn ọlọ́run ọba ojú ọ̀nà tọ́tọ́ yẹn ni ojú ká máa tọ̀ má jẹ́ àárín ojú ọ̀nà àwọn àwọn kírísítẹ́nì àtàwọn yahudi ojú ọ̀nà ìsìláàmù ló jẹ́ ká máa rìn nítorí mi máa sọ ládùúgbò yìí ni pé gbogbo àwa tá à ń ṣẹ̀sìn méjì yàtọ̀ sí islam ó yẹ ká padà sínú islam islam nìkan ni ẹ̀sìn ọlọ́run ọba torí nìkan ni ẹ̀sìn tí ó dájú ọlọ́run ní inna dínà inda láìlì islam ọlọ́run bá ní ẹ̀sìn lọ́dọ̀ òun ọlọ́run ọlọ́run ní islam nìkan náà tí wọ́n bá tó gbà pẹ́ sí mi tó wà tó dáa you are not a muslim torí ọgbà àyà yẹn gbọ́ tí wọ́n bá sì ti ṣe kẹfìrí sáyà kan oyè ó ti kó ní islam má gbé sínú ọpọlọ rẹ yìí pé freedom of religion wà kálukú lè ṣẹ̀ṣẹ̀ tó bá wù ọgbà pé gbogbo ẹ̀sìn ní ọ̀dá lẹ́yìn islam o ò sì ní bá wọn ṣẹ̀sìn mí lẹ́yìn islam o ò sì ní gbàgbọ́ ọmọ rẹ àtìyàwó rẹ wọn ṣẹ̀sìn mí lẹ́yìn islam tọ́lọ́ ọba ni wọ́n máa ń yẹ bùtẹ́ kékeré dàlí islam dínà fàlàn yóò kaba lami ọlọ́run tẹ̀yẹ̀ máa ṣẹ̀sìn mí yàtọ̀ sí islam òun nígbà lọ́wẹ̀ wọ́n wà fìlà akhirati wal khasiri tọ́wọ́ wa dọ̀run yọmọ wà nínú àwọn ẹni òfò ẹni òfò ni wọ́n dà wọ́n sí jama inú náà ni kọ́lọ́mọjà bá wọn wọ́ gbogbo àwọn tí islam ládùúgbò yìí kọ́lọ̀ mọ́sà sọ wọ́n di mùsùlùmí má sàmí má sàmí torí pé àdúrà dáadáa ní í ṣe fún ọ ẹ bá wọn sàmí ee òun lè máa bínú pé kí làbá yín sọ yìí àmọ́ tádùn àbẹ bá gbà lérí ẹ̀tọ́ yọ padà wá wọn sọ pé àwọn ah, sáàsì ẹ̀mọ̀ ṣe oúnjẹ òní adékọ̀ wá sí ọbẹ̀ ẹyẹ ọ̀kan ọba tí ń darí gbogbo sámà tilẹ̀ òun ni kìrẹ́tọ̀ kò sí kìrẹ́tọ̀ mọ́ kí gbogbo ẹlẹ́sìn kọ̀ọ̀kan kí wọ́n sọ pé kìrẹ́tọ̀ mi ń bẹ̀rẹ̀ yàtọ̀ sí ọlọ́run kò sẹ́ni tó lè sọ. So? challenge ni àbí bó ṣe challenge ni ẹ gbogbo ẹlẹ́sìn mi yàtọ̀ sí Islam kí wọ́n sọ pé creator kan wà yàtọ̀ sí Allah ọba tí mo lókè sọ́mọ nígbà tí ìgbà tí gbogbo ata bá ti jọ fi ìdí ẹ̀ múlẹ̀ yìí pé ẹ la khaliqa illallah kò sẹ́nìkan tó jẹ́ creator tó jẹ́ adẹ́dà tó dá gbogbo nǹkan lẹ́yìn Allah a gbọ́dọ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ yìí pé al khaliqu wal mustahiqu lil ibada ẹni tó dá wa tó dá gbogbo wa yẹn òun náà lọ́lẹ́tọ̀ sí kíkí gbogbo wa máa sìn á gbọ́dọ̀ mú kan nínú tọ́lọ̀ ń dá tọ́jọ́ wa papọ̀ ká máa wá sìn gi wáyé tí wọ́n ń gi ọlọ́run nlọda dá rin wáyé tí wọ́n ń sin ọlọ́run dá iná wáyé tí omi wáyé tí wọ́n ń omi ọlọ́run nlọda dá jésù ifá <laughs> tí wọ́n ń pè ní jésù ọlọ́run dá. bàbá ẹ̀sìn rẹ mọ̀jọ́ bọ́lẹ̀ o àṣetáni dódì ọ́ wọ́n fẹ́ sọ ọ́ di kẹsẹ̀ ríko tó jáde láyé ìyá kan náà abudu, rẹ wọ́n fẹ́ bá jẹ́ ó sì fẹ́ bá wá ìyá kan náà sàínú rẹ jẹ́ kí ni ìyá kan náà àbúrò ẹ ká máa sin aláàánú kan wọ ìyá kan náà sàínú kan ká máa wá ìrànlọ́wọ́ lérí bùkátà lérí ọjà lérí owó lérí ìsọ lérí àgbéga ká máa wá lọ sọ́dọ̀ Allah aláàní kọ́ ọmọ gbé bùkátà rẹ̀ lọ́dọ̀ gbé bùkátà rẹ̀ lọ́dọ̀ bàbá ológun mọ́ má gbé bùkátà rẹ̀ lọ́dọ̀ bàbá dífá mọ́ má gbé bùkátà rẹ̀ lọ́dọ̀ pásítọ̀ má gbé bùkátà rẹ̀ lọ́dọ̀ àfóhùn jálàbí ẹlẹ́bọ alùfáà ti ń pè rẹ̀ ní àfà gbogbo oníṣẹ́ àwọn babaláwo pátá ló pé sílẹ̀ <laughs> yóò sì gbé kòránì sẹ́gbẹ̀ẹ́ kan àní èwo ni ká lò fún yín bẹ́ẹ̀ pé ká lo tìmákà ni àbí ká lo ti tiwantiwa yóò bá túbọ̀ àwọn ọmọ náà ní ọ̀gbàdà jẹ́ nítorí pé ọ̀nà òpó méjì ọ̀kan náà lọ́nà o ìyá kan náà àbúrò wọn nìkan láàmú kírun fún bàbá kírun tán bùkátà ló kú o wọ́n ìyá ká nọ́ọ̀sì àyìn ọ̀dọ̀ rẹ láàmú wá ọ̀ràn sí wa àṣàdúrà a sì mọ̀ pé ọ̀ràn wa lọ́wọ́ kò sí ń tọ́ wa tọ́lá òun lè ṣe tọ́wọ́ de pé la hawla wala quwwata illa billahi nìkan lọ́ba ní tó fi ń bẹ ọlọ́run ọba lórí ìṣòro rẹ ó ti tó ó ti tó láhùláwọ̀ lákòótẹ́ ìlàbílẹ̀ ayọ̀kan ti tó ayọ̀kan ti tó ọ láti fi gbálẹ̀ ayé láhàúlà wàlá quwwata illa billah kò sí tó yí padà ní túmọ̀ kò dẹ̀ sí tó lè yí padà bí pẹ̀lú agbára ọlọ́run ọba wa ọlọ́run ọba aláwa ń tún àṣírí fún wa yí pé ṣètọ́n ti jòkó àtàwọn ọmọ rẹ̀ àwọn ṣẹ̀yà tó wọ́n ti wálé ayé rẹpẹtẹ àwọn ṣayàtúlù jíìnì tó ń bẹ ládùúgbò yìí ọlọ́nìkan lọ́mọ yé wọn àwọn ṣayàtúlù ins tí wọ́n ń bẹ ládùúgbò yìí ọlọ́nìkan lọ́mọ yé wọn àwọn ìyẹn iṣẹ́ wọn ni pé ìṣẹ̀ṣe làgbà ẹ kú wájú àlá ẹ máa bọ̀ wá bọ́gì ẹ máa bọ̀ wá bọ́rin ẹ wá sọ̀sùn ẹ máa bọ̀ wá ẹ máa wá gbára bọ̀ wá sọ́dọ̀ èṣù ẹ máa ṣàdúrà mọ́ àdúrà pẹ́ tọ́lọ́run ètò tó yá. èṣù ní máa tètè ẹ máa bọ̀ wá ẹ wá là lọ́dọ̀ ṣé ọ̀tá ẹni ṣé èyàn lè là lọ́dọ̀ rẹ̀ àbí kí ọlọ́run pe fún wa iná ọ̀nà àdùn ọlọ́run lọ́ta kọ́ wá lọ́dọ̀ pé kéṣù fún ọ lówó ọmọ gbé ọsẹ bẹ̀rẹ̀ sí tòsí nìyẹn yóò gbé nǹkan sí ọ nínú wa dán bọ̀rọ̀ ọ padà tòsí yẹn kú náà torí pé ọ̀tá rẹ lóníkọ́rùn lówó òun ò sì fẹ́ kó lówó láyé tẹ́lẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ yorùbá yẹn èyàn lè lè bọ́ta rẹ̀ pé kọ́dà kókó sọ̀hún níbi aburú ayé ta ní lè ká tẹ́lẹ̀ tó dùn yẹn lọ. àpèjúwe mo mú wá fún yín ọlọ́run bá ní wa inna shayatina la yuhuna ila awliyaihim ọlọ́run ní àwọn àlìjànú burúkú tó ń bẹ nílùú wọ́n máa sọ wọ́n máa sọ̀rọ̀ ila awliyaihim wọ́n máa bá wọn áwòlìyá àwọn ọ̀rẹ́ wọn nínú àwọn èèyàn wọ́n máa bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ pé wọ́n ti mingu ni ẹ jẹ̀mọ́ lè jẹ́ adílùkùn láti máa dẹ̀sìn irú láti máa bá yín jiyàn láti máa sọ fún yín pé Islam kò kì í ṣẹ̀sìn ẹ̀sìn àwọn ará Mẹ́kà ni. ó ní káwọn kan wá dé káwọn kó wa lẹ́rú ń bí ìṣẹ̀ṣẹ̀lẹ̀sìn àwọn. ẹ̀sìn àwọn ará mọ́kà ó ní islam ìpè kọ́dà ayà kan wà ní koran ọmọ ẹ ọmọ sanna min rasuli illa bi lisani qaumi ó ní sọ́wọ́ yìí náà rí this is koran yóò gbé koran jáde ọ̀daràn lọ́mọ tí ń sọ ó ní ayà ni ọlọ́run lọ́wọ́ ọ̀rá òjíṣẹ́ pé ara sáwọn àjọ wọn ṣé yorùbá bẹ́ẹ̀nù jọ árabù àwọn àsọfún pé ayà tó kà yẹn bẹ́ẹ̀ náà lórí ọmọ ayà yẹn ń lérí àwọn israila ó rí gbà tó dérí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam kí lọ́lọ́run sọ ń pa tiẹ̀ nínú Quran ọlọ́run wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira ọlọ́run bá ní èrè ànábì àrùn ọtí gbogbo ayé wa ma arsalnaka illa kaffatan linnasi wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run bá ní gbogbo ibi tí òòrùn bá dé gbogbo ibi tí sẹ́mọ̀ bá dé gbogbo ibi tí ilẹ̀ bá dé gbogbo ìyẹn tó wà ń bẹ̀ lánàá wọ Muhammad sí ṣé àwa tá a jẹ́ àwa tá a jẹ́ Yorùbá táà sí nínú àgbáńláyé táwa tá a jẹ́ Yorùbá àsínú àgbáńláyé jọba. bàbá ti gbé fóònù ẹ lọ́wọ́ ń máa wà tà láti o ó lè gbọ́ ọ̀rọ̀ ẹyọ kan tó ò ní rí hakóònù ọpọlọ rẹ tó fi jáde láyé máa wà tà torí wọ́n máa dàkàrú ni èso ọ̀ máa ni yóò máa kó wọn ní àwọn àwọn ìwíkúwí yóò máa bá yín jiyàn lérí òótọ́ ọ̀yìnà mu hàn ọlọ́run bá ní tẹ́yìn náà tẹ́ bá ti gbàtàn jẹ tẹ́ bá ti tẹ̀lé wọn mc baba àbí ms ms baba ara wọn nìyẹn pàtó ni ó tún kù kàn tẹ́ máa ń dárúkọ wọ́n pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o àwọn orientalist ni wá wọ́n máa fẹ̀sì jìn wọ́n máa jiyàn lérí ẹ̀sìn tí ò yé wọn ọlọ́run bá ní líyù jáde lókun wọ́n máa bá yín jiyàn nítorí kí wọ́n fẹ́ dà kan yín fẹ̀yìn ní àtọ́ àtòmóhùn ọlọ́run ní tẹ́ bá tẹ̀lé wọn innakum la ẹ ti dẹ́ ẹlẹ́bọ nìyẹn o ẹ ti di kí ni náà ti dára wọn nìyẹn ọlọ́run tẹ́ bá tẹ̀lé wọn ẹ̀yin náà dára wọn o. àwọn mùsùlùmí kọ̀ọ̀kan wọ́n ti ń dára wọn o mo tún rí pósìtì kan lánàá tí ẹnìkan sẹ́ǹdì pé tí alájà kan sọ pé òun ti fi ìsìláàmù lẹ̀ ìgbà tí ó kẹ́kọ̀ọ́ nípa Islam ti ṣe kínní ti ń ṣe àwọn tí ó bá kẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù wọ́n wà ó confused pẹ̀lú mùtádàlà pẹ̀lú ìyàn tí wọ́n ń jà lérí irọ́ lórí òdo èyí tí wọ́n ti ń jiyàn kan ẹ̀ka ti àfáà sí wọn àwọn àfáà lọ́kọ́ wọn gbogbo tó bá ti gbọ́ nípa Islam tó bá ti yàtọ̀ sí tó ń gbọ́ tẹ́lẹ̀ àwọn tá a wí yẹn àwọn ṣàyàtì inú kínní alijin àwọn ni wọ́n ń sọ ìsọkún yẹn fún àwọn ṣàyàtì inú kéèyàn ó jòkúlẹ̀ kó sì ní anabi wa nuwa alayhi salatu wa salam ó ní kò lo nine hundred and fifty years lérí dáwà wípé ninety five ni ninety five years ọlọ́ọ̀ni ó lo ẹgbẹ̀rún ọdún àti ọlọ́ọ̀ni ó lo ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta ẹ sì dákẹ́ ẹ sì wòran àwọn èèyàn dẹ̀ wòran nínú ayé fifty minus one thousand nine fifty ó ní nine fifty kọ́ òun ninety five ni ọlọ́run ní nine fifty òun ní ninety five àwọn táwọn wí nìyẹn torí tí wọ́n ń sọ yẹn náà oyè wọ́n á máa láwọn ní tíra fún àmọ́ kì í ṣe tíra tí wọ́n ń tà ní library àbí tá ń tà ní bookshop kì í ṣe tíra tá a lè rí library tíra táwọn ṣàyàtìlù jí nìkan ni alukurani òdodo ọ̀rọ̀ ni kò dẹ̀ dàrú gbogbo tàfàṣìlì àwọn àlùfáà wọ́n ní nine fifty lólò lẹ́yìn one thousand four hundred and eh, forty seven years ago lẹ́nìkan wá ní nine fifty di ninety five lè jáde lẹ́kùn ọlọ́run bá ní information yìí tí wọ́n ń sọ yẹn àjànú ní kó ṣe wọn láà ni wọ́n fi ń sọ kí ló bá bọ̀ sí yín jẹ́ ẹ dákun ẹ sọ̀rọ̀ adé social media o ẹnìkan ní ha ha òun òun wòran látijọ́ yìí ọ̀yẹ́ kó ti dá fún ju báyìí lọ ẹgbẹ́ rẹ ti kọ́lé ẹgbẹ́ rẹ ti ra mọ́tò iṣẹ́ kan bẹ tóun mú wá tóun bá fún yín ẹ̀dùn olówó ẹ̀dùn ọlọ́lá ẹ sọ fóun ní ẹni kí lòun ti dà wàlá ìtọ́ bá da tọ́ da kò ní wá sórí social media tọ́ bá da tọ́ da kò ní wá sórí social media ìdàkudà náà lọ́dà ìyàkuyà náà lọ́yà ọ̀rọ̀ rẹ̀ lójútùmọ́ lójú ọmọ pé ó ètò two nine five five seven fáwọn èèyàn ẹ má bàa làákàrà yín jẹ́ o ọ̀kan náà lọ́lọ́run ìyá àkàdà àbúdù yín ẹjọ́ dúró wípé ìwọ nìkan ṣoṣo làwọn máa ṣẹ̀dá ìjáde láyé àwọn bá wọn ṣẹ̀ sínú ìmọ̀ lẹ́yìn náà wáyé àkàdà sàáyìn yín ẹjí kó dúró wípé ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan la máa wá àrànṣe wá sọ́dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ la máa gbé bùkátà wá níjọ́ tó bá da ọ̀dọ̀ rẹ ni níjọ́ tó bá da ọ̀dọ̀ rẹ ni tá a bá ń wọ́wọ́ àṣàdúrà tá a bá ń wàṣọ àṣàdúrà tá a bá ń wàgbéga àṣàdúrà tá a bá ń wáyà àṣàdúrà tá a bá ń wọ̀rùn àṣàdúrà wáyà kà nẹ́sítàìn torí pé méjèèjì yẹn òun náà ni yọjẹ kéèyàn lábọ kọlọmọsà jẹ alábọ rẹ mìtúrú kí ṣayàtí lẹ́gbẹ̀láàlì alìsàn torí tẹ̀síyìn ní máa ṣìyà lílẹ̀ ìsàn kí àṣetáni ọmọ ṣe ẹ̀ṣẹ̀ lọ́sọ̀ọ́ fún yàn ọlọ́run ní kíní yọ̀ da ó ti gbọ́ nínú Koran wọ́n ní má pààyàn kẹ́nìkan wá sọ pé aya killing pé káwọn ń pa àyàn làwọn fi ń ṣẹ̀mí kọ́dẹ̀ tó máa wá máa sakọ kó tó máa sọ fún àwọn èèyàn pé agbàyàn pa làwa ẹni tí ẹ bá ti fẹ́ kápá ẹ sá fún wa lóko ẹ̀ àti fọ́tò ẹ̀. tí àwọn àwọn àwọn ọlọ́pàá àbí àwọn ọlọ́dẹ tí wọ́n bá wá ń lé bọ̀ àwọn náà máa sá kí ló dé tí ń sá kò fẹ́ kí wọ́n pa òun ẹni tí ó mọ̀ pé ká pààyàn ọ̀dà á ó mọ̀ pé ká máa pààyàn ọ̀dà ẹni tó mọ̀ pé ká pààyàn ọ̀dà ọyọ kọ́ lè ronú pé ká pọ̀ ọmọ làkejì náà ṣe kíni kódà àmọ́ yóò lọ fèsì tọ́jọ́ pé àwọn èèyàn máa lọ lè bùkún bẹ̀ wọ́n ní bó ṣe wà yẹn ẹ má sọ fẹ́ nìkan o àwọn agbanipa ni o ẹlòmíràn máa ṣe sìnà yóò máa sọ fún àwọn èèyàn pé òun ń sọ̀rẹ́ ni ọ̀rẹ́ òun ni ṣé ìsìláàmù ní kéèyàn má lọ rẹ̀ mọ́tọ̀lù ṣé ìsìláàmù ní kéèyàn má lọ rẹ̀ àwa gbèrè pé ìyá rẹ̀ lọ́rẹ́ àbúrò rẹ̀ lọ́rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́rẹ́ àwọn ọmọ rẹ̀ bàbá àwọn ọ̀rẹ́ rẹ̀ nìyẹn obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́rẹ́ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lọ́rẹ́ àmọ́ pé ọkùnrin àti obìnrin ẹ̀hẹ̀n wọn láwọn jẹ fẹ́ máa sọ̀rẹ́ tí wọ́n sì ṣe fámìlì kan náà ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn fẹ́ ṣe ṣe náà ni àwọn èèyàn kà sí wọn my friend my love yóò mọ kọ́ síbẹ̀ kọ́lá yóò mọ sọ fún ìyàwó ẹ̀ pé ọ̀rẹ́ òun lọ́jà ni ọ̀rẹ́ òun lọ́fíìsì ni ọ̀rẹ́ òun ní skul ni skúlmẹ̀tì òun ni àwọn jọ parí ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn máa ń sá fún àwọn èèyàn wá ń ṣàyíyáná rẹ̀ ṣètọ́nù ṣàyíyáná rẹ̀ fáwọn èèyàn kọ́lá rọ́bì bí máa dùwọ́ ìtẹ́ni wọ́n ní ìbílísì sọ fọ́lọ́wọ́n ọba pé bímọ abdullahi tani nígbà tó ti sọ̀hún nù báyìí láwùsá yìí nánà làwọn fil ard ayé alimaasi maasika ṣètọ́nù sọ fọ́lọ́wọ́n ọba aláì pé ìwọ ọlọ́run nígbà tó ti sọ̀hún nù tóun ti di ẹni tó sọnù nígbà tí òun ti sọnù yìí làwùsá yìí nánà làwọn fil ard ayé maasiyat àwọn tó oníkọ̀dá tó oníkàmáṣe èmi ọ̀ wá ṣe lọ́sọ̀ fún wọn yín pákéjì ẹ̀ fún wọn tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa wá ṣe wàlá ògùn ìyá nà wà jìmọ̀ yín èyí sì rí i pé mo sọ gbogbo wọn lórí burúkú ẹ wo tẹ́tẹ́lẹ̀ níjàmá ọ̀dà ìgbà tí ọlọ́run ọ̀sọ́nu kọ̀ra àwọn wọn ní akíní bí owó òun lòun fi ta kọ́dà tí òun ò bá jẹ kò dùn òun lòun sá lówó òun ṣètò ń sọ fún yín pé àti bí ẹ tẹ́nìkan bá ní kí ló tọ̀ ń ta sọ fún wọn pé kí lọ́ọ̀kan tí wọ́n ń bẹ̀ẹ́ orí burúkú tó ní tẹ́tẹ́ sì ṣe ọlọ́run ti sọ nu koran wípé yọ padà lóṣù gbẹ̀yìn ayé ni èyí lè ta tẹ́tẹ́ ten thousand kórí one million ó lè ta tẹ́tẹ́ two million kórí five million yọwọ ilé tọkọ yọwọ fi ta tẹ́tẹ́ ilé ten million yóò fi ta tẹ́tẹ́ kọ̀ wá ní jẹ gbogbo owó tó lòun jẹ láti ọdún tó lọ níbo lọ́wọ́ ọlọ́run ti gbà padà ọlọ́run gba tẹ̀lómi láàárọ̀ nínú ayé ọlọ́run gba lọ́wọ́ ẹlòmí lọ́sàn-án ọlọ́run sọ ẹlòmí yọ dẹ́ẹ́dẹ́ lọ́jọ́ kínní lọ́jọ́ alẹ́ àmọ́ pé àṣẹ ọlọ́run ọba àṣẹ ọlọ́run ò ní ṣe kò sí ọgbọ́n tó fẹ́ dá olè ẹ̀sìkẹ́pù ẹ̀ innamal khamru ọlọ́run bá ní ọtí mímu wal maisir àti tẹ́tẹ́ wal ansabu ká máa pẹ́ran sí diosa wal azlam ká máa sẹ́rí jésù mi ní amali shaitan ọlọ́run bá ní sẹ́kẹ́sẹ́kẹ́ ìsúnni ọmọdé ó mú yín ọmọdé mú yín ọkọ́kọ́ rẹ̀ sẹ́mẹ́dé ó mú lọ́wọ́ fadi tẹ̀lé búhù ẹ jìnnà sí gbogbo tí wọ́n sọ yìí o làálàkùn tí fúlihù bí ká lè succeed ká lè jèrè láyà tọ̀run ọtí mímu lé níjàmá wọ́n ti ṣètọ́sì sàyádà rẹ̀ débi pé àwọn ọ̀dọ́ wọ́n mu tìgbà tí wọ́n mu pure water gbogbo bus kọ̀ọ̀kan lẹ́rìí àwọn ìyá ọlọ́tí wọ́n wá gbé ọtí yẹn kalẹ̀ wọ́n ṣe size by size ẹni tó bá lówó ńlá wọ́n ti ṣe ńlá ní bá lówó kékeré wọ́n ti ṣe kékeré ẹni tó bá lówó pẹlẹbẹ wọ́n ti ṣe ẹni tó mu ọtí tó padà já sínú kọ́tà tó padà fi rí bẹ́ẹ̀ náà láti fi pẹlẹbẹ lòun náà ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti já sẹ́nu báyìí ó ti wọ ga o <laughs> ti wọ wàhálà gbogbo ẹni tó padà mu títí kíní rẹ̀ bàjẹ́ tílífà rẹ̀ bàjẹ́ láti fi pẹlẹbẹ náà ti bẹ̀rẹ̀ ọlọ́run mi wà láti tẹ́bi ó kótó wá ti ṣètàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tóyẹ fi kó sínú tíráàbù òun ò kú lórí fóun ọlọ́run dẹ̀ ní kúlì mọ̀ mí yẹ kó domina àwùsọ rẹ̀ ọlọ́run ní ẹrẹ ju ó dẹ̀ gbọ́n tààlà sọ yẹn ó mọ̀ pé ọ̀rọ̀ ńlá ló sọ yẹn wọ́n wò pé àá nọ́mà náà kéèyàn gbé fóònù kọ́ dẹ̀ máa wo fíìmù kéèyàn gbé fóònù kọ́ máa wo dírámà ìyẹn nọ́mà náà gbogbo yẹn ló wò náà ṣètò ọ̀nà ọmọ sọ fún ọ yìí pé kí eléyìí wá ní ṣe ṣé ìwọ ọ̀tá yóò máa wá máa beautify aburú yẹn aláàdé ti sọnù àyà pé ẹ má wò ó torí aláàtì mọ̀ pé aburú ó padà sí kí ni yóò padà sílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó padà wá bá a débi pé ìgbà owó mi ipa rẹ̀ ọ̀ka mọ́ ó padà wá di pé ìwọ̀n ń ṣèṣìná pẹ̀lú ìyàwó àdúgbò pẹ̀lú ìyàwó landlord àbí pẹ̀lú ìyàwó àwọn tenant wọ́n wá ń béèrè pé ah, aburú tó wá ṣẹlẹ̀ sí ọ yìí àti ìdójútì àti wàhálà yìí nígbà wo ló bẹ̀rẹ̀ kò ní lè sọ ìgbà tó bẹ̀rẹ̀ ìgbà bẹ̀rẹ̀ ni ìgbà tó bẹ̀rẹ̀ sí wo ti ọ̀dà ẹ wo bí tó bá padà lọ lè lead aláàlọ́mọ sọ̀rọ̀ ayé koran kò kí ń ṣe ọ̀rọ̀ téèyàn máa mú lightly pé ọlọ́run sọ lóòótọ́ pé kódà àbọ̀tà àwọn yẹn ń ṣe máa ń wo títóbi ọ̀rọ̀ wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yìí ni kò ṣe kí ni kó wò ọlọ́run wà láàrin ọlọ́mọ sábẹ́ ní kọ̀ọ̀kan wá dúró ọlọ́run agbára ọlọ́run ọba wa gbogbo ètò ṣètọ́n lérí wa òun náà ni pé wọ́n fẹ́ gbẹ̀san ọlọ́run ti ṣépele ọlọ́run ti yọgò láti jẹ́nà wọ́n fẹ́ gbẹ̀san lára àwọn ọmọ anábì adam wọ́n wá kú gba àwọn ọmọ rẹ̀ jọ yí pé á gbẹ̀san lára àwọn ọmọ anábì adam àwọn olórí bú àárín wa gan táwọn náà jẹ́ wọn anábì adam gan wọ́n tún máa wọn náà mọ́ra àwọn ṣàyàtú ins àwọn èèyàn wọ́ọ̀rì gbogbo iṣẹ́ tẹ̀sù bá ti bẹ̀ wọ́n ni wọ́n máa jẹ́ ẹ̀ẹ́rì wọn social media rẹpẹtẹ tẹ́mọ̀ òpin ẹ̀dá kun bóòlù ẹ̀fẹ̀ ronú débi tẹ̀sí kí ni ìtumọ̀ yìí tẹ̀sí wọ́n ní kí ló ṣe kí ló ṣe wọ́ gbogbo káìmù pátá tọ́lọ̀ ní ẹmọ́dé bẹ́ẹ̀ ẹmọ́dé bẹ́ẹ̀ ẹmọ́dé bẹ́ẹ̀ àwọn nǹkan míì táwọn àlùmí ṣe nígbà níjọ́ ohun tọ́lọ̀ nítorí ẹ̀pá wọ́run àwọn ẹ̀rẹ́ máa ń ṣe wọ́n tún máa process ayé pé kí lẹ fẹ́ ṣe fún un. ọlọ́ọ̀bà aláàkọ́mọdé ṣètọ́ ni kọ́lọ́mọ jẹ́ ọ̀dọ́rọ̀ wa rú o ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa owó èlé lé níjàmá èyàn mélòó ni ògbó owó èlé ọlọ́run máa ń lam tẹ́fà alu ọlọ́run ní tẹ́ẹ̀ bá fowó èlé lẹ̀ fáadánù bíi hádùbí mi nàlá èmi ọlọ́run ó jà yín lógun di ọjà yín màá jà yín lógun engineer ọgbà eh, contract hundred million oyè ọyà eh, one hundred and ten million ní báǹkì oyè gbàjọ́ pàdé pé project ọjọ́ eh, gbèsè ten million <laughs> ilé tó fi dúró wọn gbà lọwọ ẹ̀ mọ́tò tó fi dúró kọ̀lẹ́tìrà wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ṣé ọlọ́run ọmọ jà lógun báyìí jẹ̀mọ́ ìwọ tí wọ́n ń pè wọ́n ti mú tiẹ̀ jẹ òun jẹ ogun ń bọ̀ o. ogun ń bọ̀ wò torí pé wọ́n mọ́ni asadabu minallahi haditha kò sẹ́nìkan tí yéṣu òdodo tó ọlọ́ alukóran ẹ̀ lè ra àṣìlẹ̀ kẹ́ máa ká kẹ́ máa tó kẹ́ máa tọ́ kóran ní ìwé òfin dhalika alkitab ọlọ́run ṣe rí kóran ní la riba fi kẹ́nìkan má dá òtù ẹ̀ húdà lil muttaqi ẹni bá bẹ̀rù ọlọ́run yín yóò jẹ́ guidance fún ẹni tí a bá ti bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba yẹ ẹ bá ṣe rí ìtọ́lọ́ba ti pè ní funfun ẹ má pè dúdú báwọn èèyàn o àwọn òyìnbó lónìí àwọn dúró lórí pé gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá aláàánú ọ̀dà àwọn fẹ́ pákéjì ẹ̀ fún yín kọ́ máa da ẹ wo insurance lágbèjì rẹ̀ jàmá ẹ ayùn sọ mọ́tò àwọn mẹ́wàá adájọ́ ten thousand èló lọ́wọ́ lọ́dọ̀ àwọn company yẹn insurance company wọ́n yọ thousand mọ́tò yìí méjì bàjẹ́ wọ́n fi ten thousand tún ṣe èló ló kù lọ́dọ̀ wọn eighty thousand yẹn ta ló ní àwọn olè ni wọn olè ó lè ẹni tí òun dá ten thousand tí mọ́tò rẹ̀ kí ló ta jẹ ta tẹ́tẹ́ tí kó yẹn kalẹ̀ bù wọn kò sì nìkan ni kò wá padà rí gbà fẹ́ tẹ̀lé mọ́tì wọ́n wá tẹ̀lé mọ́tì lọ́wọ́ ní òun I got a job in a insurance company ẹ̀sán bọ̀ I know ṣe mí <laughs> lóòótọ́ àti ìsọ́ránsì kankan náà ni méjèèjì kankan wọ́n kankan fún yẹn lọ́fíìsì ni <laughs> kankan náà ni wọ́n tààrẹ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa. nínú àwọn tẹ̀síyìnù ṣètọ́n tẹ̀gínù kálíkì àmọ́lẹ́yẹ tó tẹ̀dí míìlì nínú àwọn nǹkan tí ṣètò ọ̀tọ̀ sọ di dáadáa lójú wa òun náà ní ká máa yí ìdẹ́dẹ́ ọlọ́run padà ọlọ́run dá àwọn èèyàn lọ́kùnrin wọ́n dẹ̀ fẹ́ dobìnrin tàwé lọ́rọ́jù ìlàlùmọ́ra wọ́n tàwé lọ́mọ́ra ìlàrọ́jù àwọn òyìnbó ti ń ṣe wípé wáyé báwọn lè túṣe ọlọ́run o obìnrin lòun òun fẹ́ dọkùnrin wọ́n dẹ̀ gbìyànjú rẹ̀ wọ́n ti sọ́júrì fúnra wọn wọ́n la wọ́n ṣiṣẹ́ abẹ fúnra wọn síbẹ̀síbẹ̀ náà kánsà náà ni ó padà wàhálà náà ní ọ̀padà gbẹ̀yìn àwọn obìnrin ń bẹ àwọn ọkùnrin wà tán làwọn fẹ́ sọra wọn di obìnrin ara wọn ní ìdírísì yẹn wọ́n wà lẹ́wọ̀n sí bob risk ní bàbá yà wọ́n ti mú jáde mo yẹn mo ni mo fẹ́ mo fẹ́ mo ní yẹn ọlọ́run àti pẹ́ níbi tí mo ti kọ́kọ́ lọ àsìkò ti tó láǹfààní mo ní ẹdí pẹ̀lú àwọn àfáà tí wọ́n ń ṣe àdúrà fún láwọn tó ní alájà bọ̀bùrìsì ó ti àwọn ìyẹn ṣàyàtínù ìǹsì ni wọ́n àwọn ìyẹn gbaṣẹ́ lọ́wọ́ ṣètọ́n ní Ìdílísì jòkólẹ̀ ẹ̀fẹ́ ṣàdúrà fún àwọn kan ní alájì Ìdílísì àwọn kan ní alájà bọ̀bùrìsì. <laughs> ọlọ́mọdé akéwú dáràn ìran kan làwọn náà nínú ayé àwọn àyẹ̀ wọn mọ kankan tí wọ́n fẹ́ ṣe láyé wọn tó ju tí wọ́n ṣe kí ni ètò wọn kì bẹ́ẹ̀ nu lọ àwọn yẹn bá kan jẹ́nu ìsìlámù ga ẹ̀rọ bàjẹ́ lọ́wọ́ ni ẹ̀ náà ẹ̀ ń pè sóde ẹni kọ́ máa náwó fún yín ní sàádà ẹ̀ ń sáfúlà ẹlẹ́yìn sáfúlà koran koran sì sọ pé ẹ gbọ́dọ̀ máa yí ẹ̀dá ọlọ́run padà ẹ wá pé bọ́bú rísìkì ẹni kọ́ máa náwó fún yín ẹlẹ́yìn ló fẹ́ fún yín àwọn èèyàn lẹ́ni wọ́n ní èṣù làwọn fẹ́ tẹ̀lé àwọn ọ̀tẹ̀lé tọ́lọ́ mọ́ ìtọ́lọ́ ń dá sára àwọn àwọn ọ̀fẹ́ mọ́ àmọ́lé ètò tẹ̀jìbìl lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n lọ lè ṣe sẹ́júrì àyà wọn bbl bbl ọlọ́run musa sọ wá ń bí aburú bẹ́ẹ̀ ẹ mọ̀ tí ṣètò ń sọ oníwọlá amúra náà bó ṣe kúrò ní sámàdí ń sọ fọlọ́n pé wàhálà amúra náhùn èmi ọ̀ máa pa àwọn ọmọ yẹn láṣẹ o ọ̀ máa pàṣẹ èmi náà máa pàṣẹ ń sọ fọlọ́n bẹ́ẹ̀ nígbà tó fẹ́ kúrò ní àjàdà wàhálà amúra náhùn ọlọ́run ní rìpọ́tù fún wa o ọlọ́run bá ní ń sọ fún mi pé èmi ọ̀ máa pa ọmọ yẹn láṣẹ fọlá yorùbá yìí nà kọ́lékọ́lá wọ́n mọ̀ máa change ẹ̀dá tí wọ́n lọ́n dá sí wọn la wọ́n máa change the creation of Allah <laughs> wọ́n làwọn ò fẹ́ gbá àyà wọn mọ́ ó kéré àwọn fẹ́ sọ́ di tó tóbi ẹ̀yìn àwọn ó kéré àwọn fẹ́ sọ́ di tó tóbi arábìnrin kan wọ́n fẹ́ yàwó lé láìpẹ́ yìí ìyàwó tí wọ́n fẹ́ lé ọlọ́run ní kóhùn ní ẹ̀yìn púpọ̀ ìyálé náà ní àmọ́ nígbà tí wọ́n fẹ́ gba ìmọ̀ràn ṣètọ́n ṣètọ́n wọn sọ fún kẹ́lẹ́kẹ́lẹ́ tí wọ́n sọ fún ilẹ̀ kan pé kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n máa bá yẹn sọ̀rọ̀ ipe a wọ́n náà lọ lè ṣe sọ́jírì bbn lọ́lẹ̀ ṣe sọ́jírì bbn wọ́n ní lọ́lẹ̀ ṣe ọkọ̀ travel lọ́ba gba ọ̀dọ̀ àwọn dókítà lọ ní wọ́n ń fa ọ̀rá nítan wọ́n ń lẹ̀ mọ́ bàdí wọ́n ń fa ọ̀rá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ń lẹ̀ mọ́ bàdí inna lillahi wa inna ilaihi raji'un. wọ́n ní wọ́n wá di pampers fún wọn wọ́n tún wé plaster sí i ẹwù ẹ̀sìn ẹwọ́ mi èèyàn bí tó ń fi rẹ̀ ẹ̀sẹ̀ sí ọlọ́run dá ọ dáadáa lakọ́dé khalaqna al-insana fi kabid ọlọ́run ní wọ́tọ́fà tabarakallahu aha sanul khaliq ọlọ́run bá ní gbogbo tí mo dá kò sí ètò ọ̀dà mẹ́ ọlọ́run dá ọ dáadáa ọlọ́run fẹ́ túnra òun dá ó ti wá wọ wàhálà báyìí òjú lẹ́yìn bí oṣù méjì lọ oyé ọkọ dé ọkọ wò pé kí ni ń ṣẹlẹ̀ ọkọ padà wá mọ̀ wàhálà ti wà nulẹ̀ báyìí wàhálà yìí tó wá kiri ẹ mọ wàhálà yìí tó ga níbo tó ṣe tẹ́sì láìpẹ́ yìí wọ́n ló ti ní kánsà àṣetán kò ní tìyàn lọ bì kan àfi ibi téèyàn ti gé kajẹ wọ́n tó ń bóra náà rẹ̀ náà ni ó ọlọ́run dá ní dúdú ọ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀dín pupa súra rẹ̀ ewu ńlá ni. gbogbo obìnrin tí ń sorun márùn-ún oyè ìmọ̀lá ṣètò ni o àwọn mẹ́tí dókítà ń sọ wípé gbogbo àwọn tí wọ́n bá ń lo attachment sí orí wọn tí wọ́n ń di ẹrù léra wọn lérí ní gbogbo ìgbà wọ́n ní tó bá di ẹrù yìí tó bá pọ̀ dáadáa tó bá gbọ́ ọ̀gbẹ̀yìn ayé àwọn kásán orí rẹ̀ ó ti rọ̀ wọ́n ló súnmọ́ kọ́pọ̀dà máa wíwú kú wèé ó súnmọ́ kọ́pọ̀dà ya wèrè ẹ̀wọ̀n jọ́ta níbi tó sọ pé ká má lo attachment àwọn mẹ́tí dókítà náà sọ mọ́ gbọ́ báyìí ní live program ní ilé rédíò mẹ́tò dọ́kítà yẹn sọ ó ní likely ó súnmọ́ àwọn tí wọ́n máa ń da attachment sórí yẹn wípé kí wọ́n padà máa wúwo ikú wí lọ́wọ́ gbẹ̀yìn ayé torí pé ẹrù tí wọ́n ń dì sérí yẹn yóò máa fa kásán ọrùn wọn kásán orí wọn títí tí yóò fi ṣe kíni yóò fi jápọ̀ <laughs> ọlọ́wọ́ bá ní wàlá amúránnáhùn fọlá yorùbá yìrùnà kálíkọ̀ọ́lá ọlọ́wọ́ bá ní ṣètọ́nù sọ pé wọ́n máa pa wọ́n láṣẹ wọ́n máa wá yí ẹ̀dọ́ lọ́n padà wọ́n máa yẹ tẹ́kídì ṣaitana waliya ẹni bá mú èṣù lọ́rẹ̀ẹ́ mídú nílá tọ́fẹ̀ aláàlẹ̀ wàkọ̀dì kọ́sẹ̀rà kọ́sẹ̀rà námúbìnà ọlọ́ọ̀ni ọmọ ṣòfò tó kílíà òfò tó kílíà ló ṣe tí gbogbo yẹn ọmọ bá rí báyìí pé òfò sì ṣe yín irú arábìnrin yìí sì ṣe òfò tí ṣe báyìí bọ́yọ̀kọ́ tuntun lè jáde. ọ̀dẹ̀ ni ọlọ́run dá lọ́lá mílíọ̀nù àlọ́kọ̀ ọ̀dẹ̀ fi gbogbo bí yẹn fi kẹ́ obìnrin ló fi kẹ́ àmọ́ àṣetá ni ó ṣe kíni <laughs> ó padà dọ̀rọ̀ ẹ̀rú. lẹ́yìn náà tẹ̀síyínú àṣetán àlùbídà kí àṣetá ni ó máa ń sọ ìtọ́lọ́wọ̀n ní a fi sìnwó kọ́ máa sọ dẹ̀ sọ fáwọn èèyàn nínú àwọn gbòòrò téèyàn máa fi ń ṣe kíni téèyàn máa fi ń sọnù ni ẹ dákun tó lọ ọlọ́run ọba ìmọ̀ bọ́yá àwọn tí wọ́n lu bàǹdírì wọ́n bẹ ládùúgbò yìí bí èmi ò débírí o àbí ní síríìtì yìí ìfẹ́ ìdé síríìtì rí o ẹ wọn pọ̀ ń bí àwọn wọn ń bẹ ní ládùúgbò ẹ sọ fún wọn ní ká má lo bàndìrì mọ́ṣáláṣí mọ́ kò lẹ́sẹ̀ kan tí wọ́n gbà lẹ́yìn ìyà kò sí ẹ̀san tí wọ́n gbà nítorí òfin nígbẹ̀san ni pé sẹ́rí gbogbo ohun tó bá ti jẹ́ ẹ̀sìn ọlọ́run oyé àárí text àárí àáyà fún Quran ọlọ́run ní ẹ̀sìn báyìí wal yatawafu bil baytil atiq ọlọ́run ọba ní ká tàwáàfù bẹ́ẹ̀tìlì àtìkì tó yẹ máa ń tàwáàfù ilé ọ̀kan yìí àníkù ìlẹ́sìn dídí aláṣekínni láàpè àmọ́ tàbá ń tàwáàfù bẹ́ẹ̀tìlì àtìkì kí láàpè jẹ́ máa ìbáàdà ẹ̀sìn torí pé àyà àṣekínni àyà wà lérí ẹ̀. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ní kúlù bídí àti dọ̀láàlà ànábì gbogbo tẹ́ ti dá nínú ẹ̀sìn tẹ́ bá ń ṣe tí ó èmi kí mo ní kẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ ń pè lẹ́sìn àníbi ní ṣìnà ni mọ̀nà àmìlà àmàlà lẹ́sà alẹ́ àmúrúnà fọwọ́ ọ̀rọ̀ dún ẹni bá ṣiṣẹ́ kan tó dé pé iṣẹ́ yẹn kò ṣe àṣẹ èmi ànábì lórí ẹ̀ pé èmi mo ní kẹ́ ṣe kọ́lọ̀ fẹ́ràn mi sí yín ànábì ni wọ́n dá padà sí wọn nígbà lọ́wọ́ ẹ̀ ẹ sọ fún gbogbo àwọn oníbàndírì nínú mọ́ṣáláṣí ẹ nínú ayàwó lọ́wọ́ nínú àdìsí wọ́n lọ́wọ́ wọ́n sì gbẹ́ni lọ́wọ́ tó ọmọ wò náà ni la wala fil hadith kò sínú Qur'an kò sínú àdìsí. ń bolẹ̀ tábà lùlù ní ilé ìjọsìn àwọn ti mọ̀ pé àwọn sẹ̀lẹ̀ àtàwọn kérúbù sẹ́ráfù àtàwọn rìdíìmù ìyẹn ti yá wa pé àwọn sẹ̀lẹ̀ ni wọ́n máa ń ṣe kíni wọn náà máa ń lùlù kí ni ìlú wádé mọ́sálásí tẹ́ẹ̀ fi ń lùlù táwọn ọmọbìnrin fi ń fò sókè nínú mọ́sálásí. bíbíà à tí wọ́n bá ń ṣe mọ̀lúdì ẹ̀rọ pé nǹkan gidi ni wọ́n ń ṣe ni wọ́n dá mọ̀lúdì lẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta tá ànábì lọ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta tá ànábì ṣe kíni tànàbí ti lọ ètò wọn dálẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta sínú islam lọ́wọ́ àtẹ̀yìn bá nínú islam lọ́wọ́ àmì ọlọ́run ní àlìyáwó máa kí mọ́lẹ́tò lọ́kún nínú ọkùn ọlọ́run ọba ní ẹ̀sìn ti pé kànábì ọdọ́kùn kànábì ọdọ́sẹ̀ mọ̀lódì àtàwa àtàwa mọ̀tàfàkọ̀ àlè àjọpanupọ̀ yìí pé lẹ́yìn ànábì ni wọ́n dá mọ̀lódì lẹ̀ àwa wá ń sọ fún wọn yìí pé ní wọ́n dálẹ̀ lẹ́yìn ànábì sára islam ni torí islam ànábì ni ó mú wá fún wa torí ni rasulullah rasul sì ni òun ni risala lẹ̀sìn rọ̀ṣúlù lànàbì ètò rọ̀ṣúlù ọ̀wá pè lẹ́sìn wá ìtẹ̀yìn wá pè lẹ́sìn wọ́n ní torí pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ dè fún ànábì Ìsá ní twenty five of December ikú mú yìí ní eléyìí náà bídà lọ́dọ̀ àwọn náà ó ní kọ̀ correct àbí ikú mú yọ̀ sọ bẹ́ẹ̀ nígbà táwọn kìsẹ́ ìkan sọ pé àwọn gangan correct wá ìtẹ̀yìn ọmọ wa máa lè kọ́ ṣe wọn pé ẹ fẹ́ gbérú ẹ̀ wá sínú.

àwọn bàbá náà wá kókò ọyẹ kí ní ká ní kọ́lọ̀ bá pa bídí àṣetánì rẹ ni torí pé àṣetánì lọ́wọ́ ń di kí ni lọ́wọ́ ń di bídíà ojú ọ̀ka bídíà ojú ọ̀nà kan nínú ojú ọ̀nà tí èèyàn máa fi sọnù nínú ẹ̀sìn ọlọ́ torí pé tẹ bá ti bẹ̀rẹ̀ ẹ̀ níbèrè lọ́wọ́ àfáàmà wípé níta ni a ṣe yìí ẹni ká máa ka àṣetánì láwọn oníwòlò àkíyè ká sì máa wọ́n àgbàdo sójú títì níbo láti rí ẹ nílé béèrè mọ́ yóò ní kí lọ́kọ̀ ọmọ ní kó mú fún oníṣẹ́ òun bèrè pé táyà olówà. <laughs> ọlọ́mọdé aṣọ ni kò ṣàánú wa nínú àwọn turku shayatin aliwaswas òun náà ni èròkèrò èròkèrò yóò kú sí méjì èròkèrò nínú ẹ̀sìn àti èròkèrò nínú sẹ̀mí ayé méjèèjì kò sí èyí tó lè pààyàn rún bẹ̀ èròkèrò tọ́ba ti dé sí ọlá tètè ọlọ́run especially lérí ẹ̀sìn rẹ̀ fìlàkìdà kíní kan sọ sí ọlẹ́mìí pé sọ́lọ́ ń sì wà wàhálà ti dé o wàhálà ti dé o torí pé ọgbọ́dọ̀ mọ́ gbà kọ́lọ̀ ń wà kó tó jáde láyé tọ́bọ́ wá kú lẹ́yìn ìgbà yẹn tọ́ọ̀dẹ̀ ti dìsáìdì kọ́lọ̀ ń sí gbogbo wàhálà àtẹ̀rún tó ti kí láti jọ yóò ti ṣe kíni ó ti bàjẹ́ tọ́ba ti dé àmọ́ pé àwọn ọmọ àjànú dé wọ́n ní a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim àdébìtẹ́ wa ti ń dáàtú nípa ìgbàgbọ́ ẹ máa ní amantu billahi wa rasulihi wàláyé tó ti sọ èrò kérò yẹn máa lọ ha billahi wa rasulihi èmi gbọ́ ọlọ́run gbọ́ ha ẹ̀nẹ́bí gbọ́ ìjọ àmà wà àjẹní <laughs> àwọn ti wí nǹkan wà ẹ̀ náà ló wí yẹn yìí kọ gbà á sálọ sálọ bomi kan sọ fún ọ nínú ọkàn rẹ pé kan sọ fún ọ wọ́n dẹ̀ dákẹ́ ẹ̀dẹ́wọ̀n wọn tó bá fi lè develop develop kí ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ wọ́n láyé ó di kèfèrí. ọ̀gá náà àwọn àgbà adájọ́ ní Riyadh capital Saudi Arabia àfáàní nínú àwọn ọmọ kéwù bàbá Sheikh Osemin àgbà adájọ́ chief judge wọ́n lọ àwọn kò lé àwọn ń lọ sí mákàmà àwọn ń lọ sí eh, court eh, àwọn dẹ̀ ń wa mọ́tò lọ nígbà táwọn dìde ìdajì ọ̀nà ẹ̀yin kan dẹ̀ ń sọ fáwọn nínú ọkàn àwọn yìí pé kò sọ́lọ́hún kò sá nàbì kò sí islam kò sá àlìjànnà kò sí ńlá yálìkà àmọ̀ gan ò sí. àfáà tó kéwó débi pé ó di ship church <laughs> ẹ bọ sẹ̀dá tó kéwó tó débẹ̀ àtàkìdà àwọn débẹ̀rẹ̀ sí kàṣkàrò àwọn tọ́nu mọ́tò àwọn àwọn lọ sí ọ́fíìsì mọ́ àwọn àgbàdo ṣẹ́ẹ̀kì lọ wọ́n ṣẹ́ẹ̀kì tó ń ṣẹlẹ̀ ní ọkàn tí ń ronú o sheikh wa ṣe rúkìá fún wọn ṣàdúrà wọn ṣe dùwà fún láàrin ìṣẹ́jú mẹ́wàá àwọn ìjànú yìí sálọ. àwọn ní alhamdulillah kọ̀dà àádá iman iman mi ti padà alhamdulillah ọmọ ìyá mi kò sẹ́ni tó lè ṣẹlẹ̀ sí o. wàlá tamutunna illa wa antum muslimun tọ́lọ̀ ń sọ yẹn ọlọ́run ní àfikẹ́ kú sínú islam òpó ẹ̀sìn islam márààrún ọ̀gbọ́dọ̀ mọ́gbàgbọ́gbọ́ tó kú o òpó yimani mẹ́fẹ̀ẹ̀fà ọ̀kan ọ̀gbọ́dọ̀ jẹ́yẹ̀ méjì ní ọkàn rẹ̀ ọgbà jálì kí a máa gbọ́ àmọ́ ọgbà kádàrá gbọ́ ọwọ́ kú lérí ẹ̀ ó kú kèfèrí ni ó tọkàn rẹ wà ń bẹ lọ́wọ́ rẹ àdìjọ́nú ló di ọkàn rẹ ló dì mú yìí àbí kò tètè fẹ́jọ́ rẹ sún ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹni rẹ wọn a máa ọlọ́run pé a'udhu bi kalimatillahi taama ní min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wàá yà dòrò àdúrà ńlá ni ó lọlẹ́ kọ́ o a'udhu bi kalimati llahi tamma mọ̀ ń sáàdì wọ́n lọ́wọ́ bá pẹ̀lú ọ̀rọ̀ rẹ tó pé min ghadabihi mọ̀ ń sáàdì ọ́ ìbínú rẹ mọ́jọ́ ṣẹlẹ̀ mi lérí wa iqabihi mọ̀ ń sáàdì ọ́ níbi ìyà rẹ mọ́jì jìyà rẹ o pé ìyà rẹ le wa sharri ibadihi gbogbo aburú táwọn ẹrú rẹ bá ń pláàni fún mi mọ́jọ́ sẹ́mọ́mi la wa min hamazati shayatin ìkọlù àbìlù àdìjẹ́nu àbèlú ní ẹni hamzat musadi wọlọ́n mọ́jà wọn jàn náà bàtẹ́mi jẹ́ wà á yà hadurun ee musadi wọn mọ́jà wọn wá àtàkì bí wàlá àrẹ lomi ìtọ́jú pé ó kú ọ̀làdọ́mà jáde láyé ó ní kàfàlù tó bí láì wàrà súlìhì olóhùn ọgbọ́lọ́wọ́ àtànábì gbọ́mọ ọdẹ kúndọ́ kejì ọdẹ wọnà gbére aliwasiwasi ní màá ń ṣẹlẹ̀ ń bí alùwàlá tọ́sí alùwàlá more than three times. tí àlùjànnú máa sọ fún ọ yí pé àlùwàlá yìí ti já Otu yìí ti já ó tún máa kírun lọ́wọ́ ó tún járun ó lè lo wákàtí mẹ́rin tó ní ti irun wa irun ọ̀pá mẹ́rin kí yóò máa padà ní àwọn àjànú yẹn ọ̀gá náà sábẹ́lẹ̀ bá nàbẹ́sà ó ní ó ní ọmọ wa ń bá mi tí n bá ń ka fatia gan fatia mi kàwé kà ní padà wá ń kà ń dà mí láàmú lérí irun ànábì anabi ní dalika kínzìbù anabi àjànú kínzìbù ni ẹ àbí kínzàbù àjànú kínzàbù ni ẹ àtọ́ba ti dé sí ọtọ́ bá ń kírun lọ́wọ́ ní ti ń dàrú mọ́ lọ́wọ́ inú tó fẹ́ lè pàdé wájú ọlọ́run pẹ̀lú ẹ̀ inú tó dépò ní kọ́kọ́rọ́ àjànà rẹ wọ́n jẹ́ ọba jẹ́ o anabi ní ọmọ tó mọ̀ wí tọ́ba ti bẹ̀rẹ̀ lórí irun wá kẹnu sí apá òsì rẹ kó ní a'udhu billahi minash shaitani rajim ọ̀fàtẹ́gùn bíi a'udhu billahi a'udhu billahi a'udhu billahi ṣètọ́ rẹ̀ lẹ́mẹ̀ẹ́ta àjẹnú yọ sálọ àlìjẹnú <laughs> àfikọ́ máa fọ̀rọ̀ àjẹnú sínú àdúrà láàárọ̀ <laughs> ibi ọlọ́run mọ́tà ìsàánú mi mìíràn lè jí ná tí ọ̀nà àlùwàsíwáṣe lẹ́yìn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n ní àwọn òròrí tó dọ̀tí ni wọ́n máa gbé wá nípa ẹ̀sìn ọlọ́run wọ́n nígbà míì yóò máa gbé àwọn ẹ̀ṣẹ̀ tó ti tú bá kò ṣe mọ́ yóò tún máa gbé wá yóò ní ah, nǹkan báyìí kílọ̀bù tó máa ń lọ tẹ́lẹ̀ ah, ibẹ̀ lọ́mọdé kọjá yẹn ibi tí wọ́n ṣe lọ́tọ̀ ṣẹ̀kan lẹ́yìn ọ̀sẹ̀ kan ò ní lọ́mọ́ tọ́wọ́ di next year ibi wà á túbá finally ọmọ tọ́lọ́ ọ̀fẹ́ mọ́ yẹn tọ́lọ́ ọ̀bá ṣàgbà burú mọ́ ọmọ tó wà available ẹ́ òṣìṣẹ́ túbá sincerely tẹ́lẹ̀ pé òṣìṣẹ́ mọ́ àtúbá pàṣẹ mọ́ òní kéṣù ọmọ àmọ́ àwọn àmọ́ ẹran yẹn létí o ọlọ́run gba owó èlé ma kò ní kọ́ ọmọ ronú nípa ẹ̀ máa o àṣetáni ọmọ wa o ọmọ sábẹ́ ọlọ́ni o ẹ̀ẹ́dì ọmọ àmùjàkadì ní tí tẹ́nu bá ń bọ́ lọ gan wọ́n nígbà yẹn gan ni operation rẹ̀ máa ń lágbára tẹ́nu bá ń bọ́ lọ. bàbá ahmadu eh, alimami ahmad imam alisunna wọ́n nígbà tí wọ́n fẹ́ máa kọ̀ọ̀ká ó kù díẹ̀ tí wọ́n jáde láyé wọ́n wá dákú fẹ́rẹ́ eh, àwọn ọmọ wọn ó ti àwọn sọ pé la ilaha illallah bàbá ní láàbàt láàbàt láà láà ní pé no tẹ́rù <laughs> ní báyà nókè nígbà tí ara bàbá wa balẹ̀ tán wọ́n wá béèrè pé bàbá à ń sọ fún ilé ẹ̀kan pé là ìlà ìlà àwọn òkú báyẹ̀mí fẹ́ bọ́ bàbá ní ẹ̀ ń sọ yìí ń gbọ́ èyí tí àlìjánu kan sọ fún mi ní ń gbọ́ ó ní kí n gbà fún Jésù kí n tó kú ní kí n gbà fún mẹ́ta lọ́kan <laughs> ní tí n bá mi sọ mu ní ìlà ìlà ọlọ́run ní jẹ́ là ìlà ìlà là ń bá lọ tó jẹ́ pé tí àwọn èèyàn yín bá ń pọ̀ káàgú tó fẹ́ kú ẹ ṣàánú wọn pẹ̀lú kẹsùmọ́ wọn ẹ máa wí jẹ́jẹ́ ká máa gbọ́ díẹ̀ díẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ká lè píkì ẹ̀ torí lásìkò yẹn làwọn àlìjẹ̀nu máa ṣe kí ni ni wọn à àìmọye lomi tó fẹ́ jáde láyé tọ́jú pé ó mú fún jìbọnù orin ó dẹ̀ kú lérí bàbá kan wọn ní bàbá yẹn inú àwọn àgbàlagbà tí wọ́n máa mú tí máa ṣe lánàá káàkiri yẹn ni àwọn ọmọ rẹ̀ wá ń sèf wọ́n ní wá dàsìkò tí ó kù díẹ̀ tí bàbá yẹn máa jáde láyé bóyá kú bí ìfẹ́jú márùn bàbá yẹn wá sọ fáwọn ọmọ pé kábàrún gbé koran níbi tí wọ́n gbé sí òun fẹ́ ka koran bàbá tí ìkírun tí ó dé pé ládàáda gbogbo ṣe ayé àwọn àtàjẹ́ náà wọ́n jọ ń lò inú àwọn ọmọ yẹn wá dùn wípé ah àwọn ọmọ dúpẹ́ fọlọ́run àsìkò yìí ni bàbá wa ní kábàrún gbé koran wọ́n ní ó gba koran lọ́wọ́ báyìí ọ̀rẹ́ sí síwájú àwọn ọmọ yìí ń dunnú pé ọlọ́run mọ̀ lágbára kò mọ̀ sí tí ó lè ṣe ọ̀rẹ́ bẹ́tọ̀ sí kura ó ní kàfáàlì tó bí hàzà ó ní mo ṣe kẹfẹ́ sí títà yìí tomat ní lẹ́mẹ̀rẹ́ bá bọ́ ó ní mo ṣe kẹfẹ́ sí ẹ̀mẹ̀rẹ́ sì bọ́ ẹwà ti bọ̀ tán jẹ mọ́ àwọn olóko bá tóbi débi yìí ti ń ṣe yẹn àwọn olóníkó lè gbé kura àwọn àlìjànú. ìdí wọn sọ fún nìyẹn àlùwàsíwàsí ọlọ́run ọba aláàfin ká máa kasẹ́tù nọ́ọ̀sì ní sẹ́rìn ní wàsíwàsí alikannas tọ́wọ́ bá ti fẹ́ kéré òkèrè kọ́bẹ̀sì ẹ jẹ́ máa kasẹ́tù nọ́ọ̀sì dáadáa o sì máa ṣe a'udhu billahi mina shaitan rajim wàsíwàsí tẹ̀sí nìyẹn sẹ́rí àlè wàsíwàsí tayé tọ̀rọ̀ sẹ́mi wa òun ni kí àṣetá ni wọ́n máa sọ fún ọ yí pé ẹ̀mí rẹ̀ ó ọdún <laughs> ọdún kan ni <laughs> sórí ẹni tí ń sọ fún ọ pé ìgbọ́dún ọdún kan tètè sọ fún padà yìí pé wà má tẹ̀lé nafsu bi ayé ardi tamut àlejò ní ọ̀wọ́ la ń sọ fún mi olórí burúkú ni ẹ ọlọ́run ti ní ẹ̀mí kan mọ ibi téèyàn kù sí ọlọ́run nìkan lọ́mọgbà téèyàn kù wáyé tí o sọ fún mi pé ẹ̀mí mi ó gùn jù báyìí lọ torí kò lè bàbá sẹlọ̀n lẹ́yìn náà àlùwàsíwàsí ń gbà mí èròkèrò ọmọ rèrèkèrò sáwọn èèyàn lágbájá fẹ́ bàtì ẹ jẹ́ lágbájá ò fẹ́ràn rẹ lágbájá ìlara rẹ lágbájá wù ọ bákan psychology lòún ṣe ọmọ pé ṣètò ti lọ́wọ́ sí psychology yẹ <laughs> gbogbo èèyàn ní ọmọ fura sí ìṣòro ni èròkèrò yìí ó débi pé kéèyàn máa rèrè kó lè súrẹ̀ pé òun ó kú lónìí òun ó kú lọ́la ṣètò ọmọ sọ fún ọtọ́ ọmọ gbọ̀n lórí bẹ́ẹ̀ni pé ọmọ kú sí Aman amantu billahi wa rasuli a'udhu billahi minash shaitani rajim Ero yóò bá lọ wọ́n fẹ́ máa dẹ́rù bọ̀ náà ni wọ́n fẹ́ máa bà ọ́nú jẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin àwọn àlùwàsíwàsí yìí máa ń ṣẹlẹ̀ tó ti dé alukahari wa àlùwàsíwàsí olùkahari eléyìí yóò ti gba control lọ́wọ́ yẹn tẹ́yìn bá wọn lọ nínú ayé ẹ̀mí àjẹ́ni wọn máa sọ fún yín pé kí ló ń ṣe ní ayé àtijọ́ yìí ẹgbẹ́ rẹ ti succeed ẹgbẹ́ rẹ ti ra mọ́tò wọn ti kọ́lé kí ni wọ́n ń ṣe bẹ́sì kànga kọ́ máa lọ gbogbo àwọn tó ń bọ́ọ̀lẹ̀ lórí tọ́mlá bíríìjì yẹn àdìjẹ́ ló ti wọ́n lọ o tọ́ba jẹ́ pé bí ṣe ń lọ yẹn ó bá ra àwọn èèyàn advice ẹ̀ tí wọ́n ka ayatollah kùsì sí la wọ́n ka sẹ́tùl fàtà sí la wọ́n ka kólọ̀ aláà falakì náà sí la wọ́n ka sẹ́tùl bákọ́rà sí la ọlọ́run ọba aláàlẹ́ fẹ́rẹ́ sí ẹ̀ tí ara rẹ̀ balẹ̀ yìí pé kí ló rẹ̀ sèé àwọn jẹ́ náà jáde wọ́n máa lọ wọ́n máa padà wálé ọ̀pọ̀lọpọ̀ àwọn náà yà wèrè oyè àdìjẹ́ ló wà lára wọn o tí wọ́n bá ti ka àyà koran tí wọ́n ka rúkìá sí ẹ ní ó tó mọ̀ pé òhò wà yóò máa sáré lọlé ni àwọn àjànú wọn bẹ̀rù wáyà tó lòkìrì sí yuga tó bá ti ka àwọn ọmọ jìnnà sí ọ ah, àbúrò rà nígbà tó mú kan kí ló sọ fún ah, ní ẹ bá ti ka kùrìsì sí bí àwọn èdè bẹ́ẹ̀ ó gbé mọ́tò kalẹ̀ ń bọ̀ ka kùrìsì sí kó lé ń bọ̀ ọfẹ́ ti kọ́mpìnì rẹ ká kùrìsì yìí sí ọfẹ́ ti ṣọ́ọ̀bù rẹ ká kùrìsì yìí sí ibi ọba ká kùrìsì yìí sí àwọn àjànú wọn kìdí bẹ́ẹ̀. àjànú gan lọ́ọ́ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yẹn fún Abu Huraira anabi ní sọ́dà akọ́kọ́ wà gàdébù anabi ní òpòrọ́ làwọn àlìjànú àmọ́ yìí sọ yìí òdodo ni níparí ọ̀rọ̀ mi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlewàsíwàsí ọlágbára kọ́lọ́mọba aláàkọ́mọ́sà sọ wa ń bẹ̀ kọ́mọ́jẹ́ ká fọwọ́ ara wa ọlọ́mọdé á fọwọ́ ẹ̀ tó wá débi pé kò lójútùmá tó ti ń rèrè kérò kò sí control mọ́ gba mọ́sálásí lọ o o lè bá àwọn afa oníkanka suratul baqara fún ọ ka fatiha falaki nas kulu allah ni wizuka bi kalimati llahi tama min kulli shaitan wa hama min kulli aini lama ọ̀pọ̀lọpọ̀ eh, ọlọ́mọ kan ń bèrè àwọn èèyàn ń bẹ̀rù ẹ̀ ládùúgbò eh, àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ àlìjánu gbogbo ẹ̀ wọ́n jínú ni wọ́n ń pàfọ́ọ̀mù kọ́lọ́mù ọba aláàkọ́mọ́tà sọ wa nínú àwọn pàǹpẹ́ àṣetáni oní tẹ̀síwìf wípé fìrúnlẹ̀ má ṣe kírun nísìnyí tó bá ti tó age of twenty five years ẹ̀kọ́ ọmọ wa kírun àṣé nineteen years ló máa jáde láyé àṣetáni ti rún mọ́bì kan tẹ̀síwìf ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ó ní iná sáwùfà jóńdó mí jóńdó ìbílẹ̀ ó ní ẹ̀rí padà yín padà máa ṣe padà máa ṣe ọmọ ogun kan ní o nínú àwọn ọmọ ogun ìbílẹ̀ sì ti fi bàtà yẹn jẹ́ ìmọ̀mọ́ amadu sọfọ́mọ́ rẹ̀ oníyá abdallah oníwẹ̀rù ọlọ́run ìsátẹ̀yẹ sọ́lálàkà fílù khairi tọ́ba rọrùn fún ọ láti ṣiṣẹ́ rẹ̀ kan lẹ́ni fàbàdìrì bíi fàbàdìrì bíi tó ti ṣe é kíákíá o kọ́lá ba'duhum ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n ní alkhairu kattayri wọ́n ní oore ìbádà àti iṣẹ́ rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí ẹyẹ nígbà dáríta iléhi kọ́ra tọ́ba tètè mu yóò kó ṣe lọ́wọ́ wàyí tàdákítà wù fara tọ́ba dẹ̀ fi sílẹ̀ tọ́ba ti lọ òòlè rí máa o ọlọ́ni wọ́n sáré ohun ilá amadufẹ́rẹ́ tí mẹ́rọ bíkùn ọlọ́run wá ní yára yára yára sáré tètè túbá ẹ má di ilé repentance ẹ má di ilé ìpẹ́ túbá àmọ̀gbà tí ó yá ọlọ́run ní ẹ tètè yára ilá amadufẹ́rẹ́ tí mẹ́rọ bíkùn ẹ tètè yára kẹ́ túbá ẹ̀yin olùgbàgbọ́ òdodo àlùwẹ̀kọ́ ya inú tí máa ń sọ̀yàn níbi aburú àlìjànú tí ọlọ́run bá ní èso lágbára alàlẹ́dínà àmànù lórí àwọn tí wọ́n nígbàgbọ́ wàhálà rọ́bì yatawakkalun àtàwọn tí wọ́n gbára lé ọlọ́run tó o bá ti gbára lé ọlọ́run ọba èso ní sekini kò ní kápá rẹ̀ kọ́lọ́mọ́jì máa ní wọ́n bàjẹ́ o kọ́mọ́jì tàwé di wọ́n bàjẹ́ o ẹlẹ́ẹ̀kejì náà ni pé ká mójútó àsìkáàrù àsìkáàrù sọ̀bá wàlìmọ̀sá àsìkáàrù sọ̀bá wàlìmọ̀sá ó of believer gbogbo àwọn bàbá wa tí wọ́n bá ẹni tọ́lọ̀ bá kẹ́ láàrin ẹ̀rì ẹ̀rà fún wọn kẹ́ ha fún wọn kẹ́ẹ̀dẹ̀ sọ fún wọn kán tọ́jú ẹ̀ dáadáa tọ́lọ̀ àwọn ìdáná máa ti gbé òdodo ọ̀rọ̀ mọ́sọ fún yẹn ìwé àdúrà yẹn wà ọ̀hún yóò wà lọ́ọ̀kan báyìí ọ̀dẹ̀ máa wo bòmí àbí kò sì má rí má torí àwọn màkúrẹ́ bàbá ti ń ṣe tàárọ̀ tó ń ṣe tòrọ̀lẹ́ ẹ ó ti bọ́ lọ́wọ́ àwọn torí a twenty seven nínú ìwé àdúrà tán pé ní citadel of believer ẹni bá ti ń ṣe ọlọ́run máa sọ níbi aburú àlìjànú àwọn àdúrà tí yẹn tó máa ń ṣe tó jẹ́ pé àwọn àjànú tó bá gbèyàn sókè báyìí wọ́n á gbèyàn kalẹ̀ ni òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah láwùlẹ̀ múlíkù wà láwùlẹ̀ hamdu wà wà ala kulli shay'in qadir anábì ní káàtì láwùlẹ̀ hẹ́rẹ́sọ̀n yawma gbogbo ẹni tí ń bá ń ṣe ọgọ́rùn lójúmọ́ anábì ní ó ti tó fún un ní security àti protection tí ló sùn ọgọ́rùn àmọ́ níjọ́ ló ti sẹ́gbọ̀n yẹn wáyà níjọ́ ló ti sọgọ́rùn wẹ̀ èyàn díẹ̀ ní ráyè jòkó àwọn oníjó ní ṣe lẹ́yìn kádàrá ọlọ́run àwọn àlìjànú wọ́n bá ti bẹ̀rẹ̀ báyìí lára ilẹ̀ wọn ni kọ́ọ̀lù ti wọlé ẹ̀hìn bọ̀ ọlọ́nu yẹn àwọn ìjà náà máa rẹ́rìn pé káà ẹ̀wọ́n mú lé ní wọn bá tiẹ̀ lọ yóò wá dé yóò máa ní ọjà yẹn ọ̀gbọ́dà bọ́ọ̀sì àwọn ti débẹ̀ dé ọ́ àjànú yára gan àtàṣe òní mú ọ tó ti sí ọba ti ka ayatollah kùrùsì àwọn ìjà náà àtàkẹ́ tó ti ka ayatollah kùrùsì iná àdúrà tá a tó máa ń kà òun náà ní bismillah jẹ́ kí bisimilayi ọ̀pọ̀ nínú ogun tó ọmọ wí lójúmọ́ ọfẹ́ jẹun bisimilah ọfẹ́ mumi bisimilah ọfẹ́ wọ tọ́lẹ̀tì bisimilah ọfẹ́ jáde bisimilah tawakkaltu ala Allah ọwọ́lé padà bisimilah wàlájúdẹ̀ wọ bisimilah ìkọ́lá bisimilah bisimilah bisimilah. nígbà tó da iná ju àwọn èṣù nàtàwọn àlejò náà bisimilah àdébísọ̀ sọ́là ń sọ ó ní ẹni tó bá ní bisimilah alladhi la yadurru ma'asmihi shay'un fil ard wala fis sama'i wa huwa as-sami'ul 'alim ànábì ní tó bá ka mẹ́ta lójúmọ́ ànábì ní aburú àlìjánu kankan ò ní ṣe tí ló fi sùn aburú kankan ò ní ṣe tí ló fi sùn àtàbúrú ayé àtàbúrú àlìjánu mẹ́ta péré a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa mẹ́ta péré téèyàn bá ṣe lójúmọ́ ànábì láburú ò ní ṣe yàn àlìjánu ipa àwọn oníkàyàn àwọn simple simple prayers O bùkátà kan wọn sùn ká má di ibi wèrè wọn sùn ká má lé bí ẹni tí ò wọ́n tó nílẹ̀ akáyì wọ́n lọ lè kó fún ọba kan nugbó wọ́n wà ń gbé ọṣẹ fún ẹ wọ́n fún ní five hundred thousand òun fún ọ lọ́sẹ̀ five thousand ọ̀nà four hundred ninety five thousand rẹ <laughs> ọmọ gọ ẹni máa ń sọ̀gùn máa ń gọ àmì àhíngbò ní ayé òní pa tó bá ti kú ogún rẹ ṣiṣẹ́ náà ni àbí ẹni tó bá ti kú sọ òkú máa bára ayé lọ́jọ́. àwọn ọmọ tí ń ṣe náà ó ti náwó yẹn lọ bọ́ọ̀ sì kú òkúrú ṣiṣẹ́ ni àbí bọ́ọ̀ sì kú ṣé inú sàárè ló ti bá rojọ́ wípé ọmọ ní ipá òní kàmì wá lé ní ẹdúró ti ọlọ́run ọba ọlọ́run nìkan ló tó dúró tì ayé kan wọn kọ ọlọ́run ní káfíń abdá ọlọ́run ọba ni ń bèrè ni o bọ̀dẹ̀ ọ̀fọ̀ ni ọ̀dà ẹ̀sìn tó bá ti tú ọ gbogbo ìtọ́wà ń lé lọ́lẹ̀ dànù tó bá ti délé tọ́wọ́n fi ọlọ́ọ̀ nìkan tú ẹ nígbà náà ló tó ń sinmi nígbà náà ló tó di alágbára nígbà náà ló tó láyà nígbà náà ni ẹnìkan kò níbọ̀ ọlẹ́rù mọ́lẹ́yìn ọlọ́run. àdúpẹ́ fún ọlọ́run ọba mo ṣàdúrà fún gbogbo àwọn àlùfáà wa àti gbogbo àwọn bàbá wa ìyá wa àti gbogbo àwọn sisters wa ọlọ́run ọba aláàkọ́mọ́sà sọ níbi aburú àwọn àlìjànú àwọn ọmọ wa kọ́lọ́mọ́sà sọ níbi aburú àwọn àlìjànú ìyàwó wa ọkọ wa ọlọ́mọ́sà sọ níbi aburú àlìjànú mọ́jẹ́rì wa dàrú wọn mọ̀jì ayáwèrè ẹ̀hìn mọ̀jì kí wàsíwàsí mọ̀jì ọba tiwa jẹ́ gbogbo pàǹgbà àdìjà ní pátá ọlọ́mọdé àkó síbẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين